بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته أرجو فún Ọlọ́run Ọba àlékún kí Ọlọ́run Ọba àtúrà jẹjẹ tó Ọlọ́run Ọba kọ́mọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam afdalu man dabba wa habba ẹni tó lóore jù nínú àwọn ẹ̀dá Ọlọ́run Ọba tó rìn lórí ilẹ̀ ọlọ́run ọba ẹni tó lóore jù ẹni tí ọlọ́run ọba àdíkẹ́ lásàlẹ́sà ẹni tó lọ́lá jù láàrin gbogbo ẹ̀dá ọlọ́run ọba pátá àlékún kí ọlọ́run ọba orí ajẹ́jẹ́ tó ọlọ́run ọba kọ́mọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ọlọ́run ọba àdíkẹ́ lára bilhuda wa dínil haqqo ọlọ́run ọba àlékè láàrán pẹ̀lú ìmọ̀nà àtẹ̀sìn òdodo liyudhhirahu ala ad-dini kulli kí ọlọ́run ọba àlékè ọlá kó lè bá fi ẹ̀sìn ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ̀ fi rán ànábì kó lè fi borí gbogbo àwọn ẹ̀sìn rọ́ tí wọ́n ń fi àfitọ́ sí àfitì rẹ̀ sọ́dọ̀ tọ́láwọn ẹ̀sìn wọ̀nyí àwọn ànábì ọlọ́wọ́n ọba náà ló mú wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wàkáfà abiláhi shahida ọlọ́wọ́n ọba nìkan sì tó lólùjẹ́rí ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba tó lẹ́lẹ́rìí lórí eléyìí báyìí àlékún ìkẹ́ ọlọ́wọ́n ọba orí ajẹ́jẹ́ tó ọlọ́wọ́n ọba kọ́mọ àti gbogbo olùlójú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama àgẹ́gẹ́ bí tẹ̀síwájú lórí àlàyé al-aqidatu sahiha àdìsọ́kàn tó lálàáfíà eléyìí tí a ń sàlàyé lọ fún wa àdìsọ́kàn tó lálàáfíà eléyìí tí ó gbọ́dọ̀ rinlẹ̀ lórí ẹ̀mí wa eléyìí tó gbọ́dọ̀ rìn lẹ́nu ọkàn wa gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ́wọ́n bá àlékiọlá tó yọ́nú sí torí pé nǹkan alákọ̀ọ́kọ́ tá a kọ́ gbọ́dọ̀ mójútó tó kọ́ gbọ́dọ̀ lálàáfíà lórí ẹ̀mí wa òun náà ni kí àdìsọ́kàn wa kó lálàáfíà àdìsọ́kàn yìí làwọn ń ṣàlàyé lọ eléyìí tí àwa ń bá lọ nínú àlàyé òun náà ni ọ̀rọ̀ nípa alukur'an nípa àdìsọ́kàn wo lọ́gbọ̀dọ̀ rinlẹ̀ nínú gbáyà wa sí alukur'an ọlọ́wọ́ba alukur'an karim nítorí pé alìmánu bilkutub nínú ìgbàgbọ́ sí àwọn tíra tọ́lọ́wọ́ba àdìkírá sọ̀kalẹ̀ ahadu arkanil iman ìkan nínú àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà tánàbí sallallahu alayhi wa tó ní ọgbọ̀dọ̀ rinlẹ̀ lórí ẹ̀mí ni. nínú hadithu ti jibril alayhi salam tó wá bá nabi sallallahu alayhi wa sallam ó ní akhbirni anil iman ìrẹ́ ànábì fún mi nírò nípa nǹkan tán pè ní iman ìrẹ́ ànábì sàlàyé fún mi kí náà pè ní iman ànábì sallallahu alayhi wa sallam fún pé an tu'mina nǹkan tán pè ní iman tó bá lè ní imani torí pé ẹ̀rí pé láwùjọ wa lónìí táwa náà bá fẹ́ ròyìn èèyàn wọ́n ní á ah, ó ní ìmánì púpọ̀ ó ní ìmánì tábàárẹ̀ èèyàn kan tí kankan bá ṣẹlẹ̀ sí tọ́wá fi nǹkan nìmọ́ lọ́wọ́n ba táwa rí pé kò bara jẹ́ tayọ bọ́lọ́wọ́n ba lékè láti fẹ́ ká bara kò tásí agẹrẹ tayọ ọ̀dọ̀ lọ́wọ́n ba lórí nǹkan tó ṣẹlẹ̀ sí. Si ó ṣe sùúrù ó ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba lórí nǹkan tó ṣẹlẹ̀ sí a ní a ah, lágbájá ìmánì ní ìmánì púpọ̀ o ó túmọ̀ sí pé ká fi ìmánì ròyìn yàn lára àwọn nǹkan tó dáa ni lára àwọn àròyìn tó dáa onílẹ̀ni ká ròyìn yàn pé èyàn pẹ̀lú pé èyàn ní ìmánì àmọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn láì dáa tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn ní nǹkan burú tá wá rí pé ó bẹ̀rẹ̀ sí máa sáré káàkiri lọ síbi tí ó kó sáré lọ ibi tá a gbọ́dọ̀ bá mùsùlùmí ń bẹ̀ẹ́ títà mọ́ sọ ní pé ẹ̀ kọ̀mọ̀ ní mẹ́rin fa kódà nígbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí tọ́ba rí tí ń fẹnu ẹ̀ wí kódà tọ́ba rí bí tí tọ́ba rí bí ṣe ń sáré káàkiri kò síbi tí ọ̀fẹ́ tójú bọ̀ tán á ní kò ní mẹ́rin torí pé kò sí kí ni o kò gbára lọ́lọ́run ọba torí pé kò ṣe sùúrù kò ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba kò dúó lórí kò dúó pẹ̀lú ọlọ́run ọba lórí nǹkan tọ́lọ́run ọba àdékẹ́lá fi kàn yẹn á ní kò ní mẹ́rin so ó ti di nǹkan tí ó ti di ìròyìn tó jẹ́ ìròyìn ẹ̀yìn láwùjọ wa gẹ́gẹ́ bí n ta bá lọ́nà bàbá bá wa tó sì jẹ́ n ta kọ́ lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ tó dáa ká máa fi ímánì ròyìn èèyàn tó bá dúró déédéé lórí àdẹ́wò Ọlọ́run Ọba lórí ẹ̀sìn Ọlọ́run Ọba lórí gbogbo tó bá bá ká máa fi ímánì ròyìn ẹ̀ pé ah, ẹni yìí ó ní ímánì ká sì máa ròyìn ẹ̀ láì dá pẹ̀lú àìsí ímánì fún nígbà tí bá ń ṣe nǹkan tí ó lòdì sí ímánì anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ajé pé wípé imani tá à ń fi ń ròyìn ara wa yìí imani tá a ti sọ di ìròyìn tí ìròyìn dáadáa tá a gbọ́dọ̀ wọ́n fi ròyìn ara wa nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá ṣẹlẹ̀ sí wa yìí tá à fi ń ròyìn ara wa yìí nǹkan tá à ń ní imani yẹn mẹ́fà ni nàmí tá a fẹ́ ká gbóyè nínú hadith yìí ó ní pé nígbà tí Jibril alayhi salam tó dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí ni nǹkan àkọ́kọ́ tí Jibril ní kọ́kọ́ sàlàyé ẹ̀rí bẹ́ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tí Jibril kọ́kọ́ béèrè ń pa rẹ̀ òun náà ní kí ni o al-aqidatu sahiha kí ni àdìsọ́kàn tó lálàáfíà eléyìí àwọn ẹ̀rí máa ń pọ̀ nínú àwọn àwọn ẹ̀kọ́ máa ń pọ̀ nínú hadith anabi nítorí ẹ̀tẹ́ bá rí tí àwọn ahlu sunnah wal jamaa àwọn as-salafu salih tó bá ń pèpè sí nǹkan kan ẹ mọ̀ pé àwọn ẹ̀rí pọ̀ lórí nǹkan yẹn ni tó bá ń pèpè sí pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ dáhàwà a fẹ́ pe àwọn èèyàn láwùjọ sínú ẹ̀sìn ibi tá a ti kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ni pé kákọ́ sàlàyé àdìsọ́kàn tó lálàáfíà fún wọn kákọ́ sàlàyé kákọ́ re ìmánì wọn kí ìmánì wọn kó dúró dédé tí ìmánì yẹn bá dúró dédé irú ẹni bẹ́ẹ̀ lẹ́ni ó tó dúró dédé tí bá ń kírun kò sí tó lè bá ládẹ̀wò kò ní fìrun yẹn lẹ̀ láíláí tí bá ń gbààwẹ̀ kò sí nǹkan tó lè bá ládẹ̀wò kò ní fàwẹ̀ tí ń gbà yẹn lẹ̀ láíláí gbogbo tí bá ń ṣe gbogbo tó bá ba kò ní fi kan ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run ọba táburú kan bá ba kò ní wé mẹ́nì kankan lọ́rùn yàtọ̀ fún ọlọ́run ọba yọgbà pé ọlọ́run ọba náà ló fi nǹkan yìí kàn mí tó pé ímẹ́ẹ̀lì ẹ ti rinlẹ̀ a ti ṣàlàyé nǹkan tó ń pè ní ímẹ́ẹ̀lì fún pé gbogbo tó bá bá ní dáadáa látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá mọ̀wé mẹ́dà lọ́rùn gbogbo tó bá sì bá ní láyì dáa látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá sìgbà yìí pọ́lọ́run ọba nìkan náà ló lè fúnni lóore ọlọ́run ọba nìkan náà ló sì lè gba burúkú òfóni so tí ibà ń wá oore ọ̀dọ̀ ọlọ́run ọba ni ó máa wá sí kò sí bóore ṣe lè wọ́n tó kò ní fi ẹ̀sìn ọlọ́run balẹ̀ láéláé kó wá wá oore lọ sọ́dọ̀ nǹkan míì kó wá wá lọ sí ibi ìlànà míì yàtọ̀ fọ́dọ̀ ọlọ́run ọba kò sì ní wá lójú ọ̀nà tó yàtọ̀ fún ojú ọ̀nà tó ọlọ́run ọba àlékelá yọ́nú sí bákan náà gbogbo aburú tó bá ba kò ní wá ìgbékú aburú yẹn kò ní wá lọ sọ́dọ̀ nǹkan ẹ̀mí ìyàtọ̀ fọ́lọ́wọ́ ba torí pé a ti re ímẹ́ni yẹn ímẹ́ni yóò jẹ́ kéèyàn dúró déédéé nú ẹ̀sìn òun ni yóò jẹ́ kẹ́sẹ̀ yẹn rinlẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run ba òun ni òní jẹ́ kí kéèyàn dà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ewé táyẹ̀fẹ́ gbé káàkiri tó wu afẹ́fẹ́ ẹ̀mọ̀ pé táyẹ̀fẹ́ bá ti ń fẹ́ ewé òní níbi ká dúró sí mọ́ bọ́rọ̀ àwọn kan ṣe rí nìyẹn láì nítorí pé kò sí ìmánì fún wọn ìmánì ni wọ́n pàdánù ìgbésí ayé wọn tó fi jẹ́ sí pé tẹ bá rí wọn lọ́tọ̀ tẹ bá rí wọn lónìí níbí báyìí tó bá tún dọ̀la ẹ tún lè bá wọn níbòmíì torí pé wọn nígbàgbọ́ gbogbo ọ̀nà ni wọ́n bá wá wá nǹkan sí àbí bíi láti lérí àbáwọn láti lérí àbíwájú láti lérí àbẹ́yìn láti lérí àbókè láti lérí àbísàn láti wọ́n mọ̀ wá sákàkiri torí pé wọn mọ ọlọ́wọ́n wa torí pé kò sí ìmánì fún wọn so látara báyìí níta bá débẹ̀ níta ń sàlàyé lọ òun náà ni pé dáẹwà ìpèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ọba tí ó ní èso dáadáa tí ó sàǹfààní fáwọn èèyàn tí àwọn èèyàn ó táwọn yóò fi dúró déédéé òun náà ni kákọ́rè wọn lórí ìmánì tó lálàáfíà náà kákọ́rè ìgbàgbọ́ wọn kí ìgbàgbọ́ wọn kó dúró kò sí tó lè ṣẹlẹ̀ sí wọn wọn ní kò lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba o wọn sì ní gbé iṣẹ́ ọlọ́wọ́n fẹ́ dá láíláí wọn sì ní gbé ẹ̀tọ́ ọlọ́run bá wọn ní gbé fẹ́dà kò sí nǹkan náà bó ṣe wù kọ́ lágbára tó fún wọn wọn ó dúró pẹ̀lú ọlọ́run bá ní. tábàdàn sọ wípé tábàdàn sọ wípé lónìí gbogbo mùsùlùmí tó wà nàìjíríà yìí àbí gbogbo mùsùlùmí tó wà ń lọ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan yóò sì yóò dúró lórí islam yìí tó fi dojú kú náà ni pé ah kódà bó bá jẹ́ sí pé ikú náà láàkú lórí eléyìí báyìí tá a lọ bọ́ lọ́wọ́ bá ń bẹ̀ ọ́ tẹ́ mi lọ́rùn kí n kú lẹ́ni tí ọlọ́ba ọlọ́wọ́ba ní mùsùlùmí ju kí máa wà láyé lẹ́ni tí ọlọ́wọ́ba àlékẹ́lá bínú sí lọ gbogbo nǹkan yányá yóò dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́wọ́ba ni because ìmánì ẹ ti rinlẹ̀ eléyìí báyìí ni nǹkan tí anabi sallallahu alaihi wasallam tọ́kọ́ rí àwọn sọ̀hábà lé lórí téèyàn máa fi ń wo àwọn sọ̀hábà gẹ́gẹ́ bíi pé àṣé màláìkà làwọn eléyìí ni ó sì wá rọrùn fún wọn láti máa ṣe àwọn nǹkan tó nira tó báyìí kò sí nǹkan tó fàájú pé ìmánì wọn ti dúró gan so jamaa eléyìí tá a kọ́kọ́ bùkátà láwùjọ wa òun ni pé ká kọ́ rí àwọn èèyàn lórí ìgbàgbọ́ tó dáa ìgbàgbọ́ tó lálàáfíà tá a bá ti rẹ̀ wọ́n lórí ìgbàgbọ́ tó lálàáfíà tán gbogbo tó kù ọmọ wa rọrùn fún wọn láti ṣe tẹ́ ẹ bá ti ń pè wọ́n lọ síbi pé ọlọ́wọ́n bá àlékẹ́ lápá yín láṣẹ nǹkan báyìí kíákíá ni wọ́n mọ̀ sáré ṣe torí pé ímẹ́ẹ̀lì ti ṣáájú ímẹ́ẹ̀lì yẹn ni ó mú rọrùn fún wọn láti máa tẹ̀ láti máa tẹ̀ láti ọlọ́wọ́n ba pẹ̀lú ìmọ̀ sáré sí láìfàjọ lórí àṣẹ ọlọ́wọ́n ba bákan náà tí a bá sọ fún ẹ pé ọlọ́wọ́n ba àlékẹ́lá ó ṣe nǹkan báyìí léèwọ̀ fún yín àbọ́lọ́wọ́n ba àlékẹ́lá ó lé yín kúrò ní nǹkan báyìí kíákíá ló mọ̀ fi nǹkan yẹn kalẹ̀ wọn ní máa dájọ́ sí torí pé ìmánì wọn sọ́lọ́wọ́n ba ìmánì wọn sáwọn nǹkan tó yẹ kán gbàgbọ́ ìmánì wọn sí àwọn nǹkan yẹn dúró déédéé so eléyìí ló fà Jibril alayhi salatu wa salam nígbà tọ́kọ fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí àlámọ̀rí ẹ̀sìn kí lọ́kọ́ ní kánábí sàlàyé fóun ó ní akhbirni anil iman èrè ànábì fún mi nírò nípa nǹkan tán pè ní iman ó túmọ̀ sí pé tèmi bá fẹ́ bẹ̀rẹ̀ dáwà nǹkan tí ẹ̀kọ́ gbọ́dọ̀ sàlàyé òun náà ní al iman ànábì wa ní al iman an tu'mina billah alákọ̀ọ́kọ́ ni pé kò nígbàgbọ́ sí ọlọ́run ọba wa wa rusuli kó nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba wal yawmil akhir bákan náà kó nígbàgbọ́ sí ọjọ́ gbèrè al-qiyamah wal qadar kó sì nígbàgbọ́ sí kádàrá khairihi wa sharrihi eléyìí tó dáa ni tí ń ṣẹlẹ̀ sí wa àti tí ò dáa tí ń ṣẹlẹ̀ sí wa kábàbí kọ́dàrú ni kábàbí kádàrá wa ni ọwá tó ní akhbirni anil islam àdébìtú sàlàyé gàtàkùn ní islam fún ó ní akhbirni anil anil ihsan ó tún ní ká nẹ́bí sálàyé kẹta ń pè ní ihsan àbí nígbà tó wá parí tó wá lọ tán ànábì sallallahu alaihi wasallam ní atadruna man as-sa'il ànábì ní ó ń béèrè lọ́wọ́ àwọn sàhábà pé ṣe ń bẹni ṣe ń mọ olùbéèrè tó olùbéèrè tó kú láàrin yìí tán yẹn ṣe dáàmà ẹni tó wá béèrè béèrè yẹn ṣe mọ́ àwọn sàhábà ní Allahu wa rasuluhu a'lam ọlọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ nìkan ló nímọ̀ jù àwọn lọ́mọ̀ jù àwọn onímọ̀ ń parẹ̀ ànábì wá sọ pé fa innahu jibril anabi ní ẹni tó wá yìí malaku jibril nìyẹn atakum liyu'allimakum umura dinikum ó wá láti wá kọ́ yín lẹ́sìn yìí ni náà mi tán fẹ́fà yóò di parí ẹni pé atakum liyu'allimakum dinakum kí ni jibril wá ṣe ó wá kọ́ àwọn sọ̀hábà lẹ́sìn jibril wá kọ́ àwọn sọ̀hábà lẹ́sìn ibo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn níbi al-iman níbi tawhid níbi tọ́lá náà bí jẹ́ kóyọ pé ìdí jìbìrì wá kọ yín òun náà lẹ̀sìn yín ó mi pé ẹ̀sìn nǹkan mẹ́ta náà ló ń pè lẹ́sìn al-iman wal-islam wal-ihsan ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀sìn pé sí nìyẹn ẹ̀sìn ọ̀kọjá mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo dídí ẹ̀sìn yẹn yẹn ni jìbìrì wá kọ wọn lẹ́ni tó bẹ̀rẹ̀ pẹ̀lú kí yóò pẹ̀lú al-aqidatu sahiha kí láti sọ́kàn tọkọ gbọ̀rọ̀ lálàáfíà náà nàmí tá a bá dé náà ni pé ìkan nínú àwọn àdìsọ́kàn tó lálàáfíà yìí ìbẹ̀láwádé al-imanu bil-Qur'an ká nígbàgbọ́ sí tírà Ọlọ́run ọba tó ń pè ní al-Qur'anul Karim na àwa ti bá àlàyé débi tí Imam Ahmad rahimahullahu ta'ala tó sọ wípé wal-Qur'anu kalamullah ibi ló ń sàlàyé pé Qur'an kàlámù lọ́ọ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá ní a ti sàlàyé nǹkan tó ń pè ní alukur'an fún wa a ti sàlàyé àwọn àyàyè ìfọ́sowẹ́ lórí ẹ̀ ibi táwa bala yìí dé ni kàlámù lọ́ọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá kí ló ń pè ní kàlámù lọ́ọ̀ kí ló ń pè lọ́rọ̀ ọlọ́wọ̀n bá ǹjọ́ lọ́wọ́ bá ní kí máa ń sọ̀rọ̀ àbẹ́dà ọlọ́wọ̀n bá ní alukur'an tá a fi tì sí ọ̀dọ̀ nǹkan tá a máa fi ń tì méjì ni lọ́dọ̀ àwọn àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ a máa ń fi màáni àwọn màáni a máa fi ń tì a máa ń pè é ní ìdọ́fàtul màáni ẹlẹ́ẹ̀kejì al-a'yan méjèèjì la máa fi ń tì sọ́dọ̀ ọlọ́wọ́ba la máa fi ń tì tó bá jẹ́ sí pé ìgọ́fàtul àìyáni ni àwọn àìyáni ni àwọn nǹkan tó jẹ́ sí pé a lè fojú rí báyìí náà àwọn nǹkan wọ̀nyí ẹ̀dá ọlọ́run bá ni wọ́n ní àwọn àìyáni yìí tó bá yẹ kó wọn lábá fi tì sọ́dọ̀ ọlọ́run ọba eléyìí náà pè ní ìgọ́fàtul tashrif a fi nǹkan yẹn tì sọ́dọ̀ ọlọ́run ọba láti fún nǹkan yẹn lọ́lá láti kó yìí bá nǹkan yẹn ẹgẹ́ bí ká sọ pé Baitullah Baitullah ilé ọlọ́run ọba ẹ̀rí pé ilé yìí ìkànnì àwọn ẹ̀dá ni àwa fi tì sọ́dọ̀ ọlọ́run ọba láti fún lápẹ́lẹ́ láàrin àwọn ilé tó kù torí ni ilé ti ń bẹ lórí ilẹ̀ àmọ́ nítorí àti fún òun nìkan àti fún ní ọlá àti láti kó yìnbá láti jẹ́ kó yọ òun yàtọ̀ sáwọn ilé yòókù àwa fi ràkúnmí ọlọ́wọ́ba kìí sọ òun nìkan ni ràkúnmí àmọ́ nítorí pé kálíbà jẹ́ pé wáyé pé eléyìí báyìí yàtọ̀ sáwọn ràkúnmí yòókù eléyìí báyìí sì lọ́lá ju àwọn ràkúnmí yòókù lọ àwa fi ti sọ́dọ̀ ọlọ́wọ́ba. abẹ́lẹ̀ kejì ìdọ́fọ́tul ma'an àwọn nǹkan tí ò kí ń ṣẹ̀dá tó yẹ sí pé àwọn nǹkan tó yẹ pé ó ń fún wa ní ìtumọ̀ ni àwọn nǹkan tó yẹ pé ó ń fún wa láwọn ìtumọ̀ kan tí ò kí ń ṣẹ̀dá bọ̀rọ̀ gidi tó ẹ́ sí pé ó ń fún wa láwọn ìtumọ̀ kan tó ẹ́ sí pé àwọn ìtumọ̀ yẹn a máa gbọ́ àwọn kankan yé ń bẹ̀ bóyá ṣe àbí má ṣe eléyìí náà ń pè ní ma'an tá a bá fi nǹkan yẹn ti sọ́dọ̀ Ọlọ́run Ọba eléyìí náà ń pè ní idafatu sífà ila al-mawsuf ká fi ìròyìn ká fi tì sí ara ẹni tó ní ìròyìn náà òun náà ni ká sọ pé kalamullah kalamullah a fi ọ̀rọ̀ ti sọ́dọ̀ Ọlọ́run Ọba kì í ṣe pé ọ̀rọ̀ jẹ́ ẹ̀dọ̀ Ọlọ́run Ọba bí kì a fi tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìròyìn ọlọ́run ọba tá a fi tì sára ọlọ́run ọba tá a fi tì sí tá a fi tì tọ́dọ̀ ọlọ́run ọba ọba tó ní ìròyìn náà òun náà ni kalamullah náà akànsáré yẹn ilé báyìí ni torí pé ibi tá ibi tí mo ra ayé yìí àwọn Mu'tazila àwọn ẹgbẹ́ kan ní àwọn fírọ̀kù kan ní nínú àwọn fírọ̀kù àwọn ẹgbẹ́ kan ní tó ń pé wọ́n jáde nínú Islam ibi báyìí wọ́n láwọn ìrújú kan tí wọ́n máa ń fọ́n ká láti lè jẹ́ pé ẹgbẹ́ Qur'an kìí sí ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹ̀dá Ọlọ́run ọba ni sọ̀rọ̀ wa ní ìdọ́fàtú ìdọ́fàtú kalami ila Allah ká fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ Ọlọ́run ọba yìí wọ́n ní ọ̀dà ẹgẹ́ bíi ẹgẹ́ bá ṣe fi bẹ́ẹ̀tù bá ṣe fi bẹ́ẹ̀tù sì sọ́dọ̀ Ọlọ́run ọba ta ní bẹ́ẹ̀tù lọ ta ní nahaqatu lọ ta ní rasulullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ẹ̀rí pé àwọn eléyìí náà ẹ̀dá ni wọ́n àwọn afi wọ́n ti sọ́dọ̀ ọlọ́run bá tẹ̀sírìfà láti kó yìí bá wọn wọ́n ní bẹ́ẹ̀ náà la fi ọ̀rọ̀ ti sọ́dọ̀ ọlọ́run bá nítorí ẹ̀ ló jẹ́ kí n sáré yanjú eléyìí báyìí na àmọ́bi ká lọ lónìí pẹ̀lú ògo ọlọ́run bá òun náà ni pé àlẹ́yìn tá ti mú àwọn ẹ̀rí wá lórí pé ọ̀rọ̀ ọlọ́run bá ìgbàgbọ́ tá gbọ́dọ̀ ní sí ni pé kìí ṣe ẹ̀dá kí wá ní àwọn àǹfààní tá a fẹ́ ṣe níbi ká fi ọ̀rọ̀ rinlẹ̀ fọ́lọ́wọ́n ba òun náà ni pé alákọ̀ọ́kọ́ nínú àwọn àǹfààní tá a fẹ́ ṣe níbi ká fi ọ̀rọ̀ rinlẹ̀ àti àwọn òròyìn ọlọ́wọ́n ba yòókù ká fi rinlẹ̀ fọ́lọ́wọ́n ba òun náà ni pé ọ̀ràn yẹn ni kí ẹrú kọ́ ma ọlọ́wọ́n ba rẹ̀ ọba tí ń sìn gbogbo àwọn òròyìn ọlọ́wọ́n ba èèyàn gbọ́dọ̀ mọ̀ kágbà yìí pé ọlọ́run ká pé ọlọ́run ọba àlekẹ́lá ọ pẹ̀lú nǹkan báyìí ọlọ́run ọba gbàròyìn lára pa àmọ́ ọlọ́run ọba lọ́wà lára pé èèyàn mọ ọlọ́run ọba ni ọ̀rọ̀ èèyàn jẹ́ ní kéèyàn mọ ọlọ́run ọba tí ń sìn. alákọ̀ọ́kọ́ àwọn àǹfààní ta fẹ́ rí ń bẹ̀ gbogbo àwọn sìfáàtù gbogbo àwọn ọlọ́run ọba a òun ló jẹ́ ká mọ̀ pé ọlọ́wọ́ bá o ọba tó tọ́ láti máa ṣe ni torí pé gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn ń gbéjọsìn fún táwọn èèyàn ń fún níjọsìn yàtọ̀ fún ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá fẹ́ dámà wọn tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá fẹ́ yẹ̀yẹ́ àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá fẹ́ bú àwọn nǹkan míì tán jọ́sìn fún yàtọ̀ fọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá àdékẹ́lá máa fi àìní àwọn ìròyìn kan lára ọlọ́wọ́ bá àdékẹ́lá máa fi yẹ̀yẹ́ wọn pé sáwọn nǹkan tẹ́ ń sìn náà làwọn eléyìí làwọn nǹkan tó yẹ pé kò ní àwọn ìròyìn lára ó túmọ̀ sí pé ẹni tó bá ní àwọn ìròyìn yẹn lára tó pé òun náà lọ́tọ́ ká máa sìn nítorí ẹ̀ ìgbà tó lọ́wọ́ bá àlejò ọlá tó ń sọ̀rọ̀ nípa ànábì ànábì Musa alayhi salam nínú suratul A'raf nínú suratul A'raf ọlọ́wọ́ bá jẹ́ pé wáyé pé ìgbà tí ànábì wa Musa alayhi salatu alayhi salatu wa salam nígbàtí ọlọ́ba ọlọ́run ọba ní àyè ibi tọ́lọ́run ọba àdékẹ́lá pé ní àyè ibi tọ́lọ́run ọba àdékẹ́lá pé sí bọ́lọ́run ọba àdékẹ́lá fẹ́ bá sọ̀rọ̀ ànábì wa musa aleyhi salam ó wá lọ bá ọlọ́run ọba láàyè kánẹ́bì musa tó dé àwọn banu israel wọ́n ti mú gold wọ́n ti fi ṣe màálù wọ́n ti wọ́n ti mọ màálù látara gold pẹ̀lú gbàgbọ́ wípé eléyìí báyìí ni ọba tí àwọn máa sìn eléyìí báyìí mo sọ pé wà nínú suratu al-A'raf ọlọ́run bá ní wattakhadhu min hiliyihim al-ijla jasadan lahu khuwar ọlọ́run bá wọ́n dá wọ́n mọ màálù pẹ̀lú gold ọlọ́wọ́n bá ní wọ́n mọ nǹkan tí ò lẹ́mìí fúnra wọn ọlọ́wọ́n bá nígbà tó wá mọ tán wọ́n wá nígbàgbọ́ sí pé léyìí báyìí lọ́ba táwọn mọ̀ sí bàtà níbi Musa alayhi salatu salam dé nínú àyà mi wọ́n jẹ́ kó yé ànábì wa Musa pé eléyìí lọ́lọ́wọ́n bá ele tọ́tọ́ kí àwa àti ẹ kájọ máa sìn ànábì musa aleyhi salatu salam àbí ọlọ́wọ́n bá alékẹ́ ọlá nínú suratu al-A'raf tí mo ń sàlàyé lọ ọlọ́wọ́n bá ní ìgbà tọ́lọ́wọ́n bá alékẹ́ láwá fẹ́ rámà nǹkan yìí tọ́lọ́wọ́n bá alékẹ́ láwá fẹ́ bú nǹkan tán sí àtọ̀fọ́ ọlọ́wọ́n báyìí ọlọ́wọ́n bá alékẹ́ láwá jẹ́ pé pé sẹ́yìn náà rí ni wípé nǹkan tẹ́ ń sí àtọ̀fọ́ ọlọ́wọ́n báyìí nǹkan tẹ́ pè lọ́lọ́run yìí tẹ́lẹ̀ fẹ́ máa fún níjọsìn yìí nítorí kí a máa gbé fọ́lọ́run báyìí sẹ́yìn náà rí pé nǹkan yìí ò lè sọ̀rọ̀ ni ọlọ́run bá ní sẹ́yìn rí pé nǹkan yìí nǹkan tí ò lè sọ̀rọ̀ ni nǹkan tí ò sì lè tọ́ yín sọ́nà ni subhanallah níta fẹ́fà yóò bí ayé rí pé kí ọlọ́run bá lè kí lákí ló fi dámà nǹkan tí àwọn nǹkan tí àwọn Banu Isra'il tí wọ́n mú lọ́wọ́ ba lọ́fẹ́ máa gbé jọ̀sìn bí àtọ̀fọ́ lọ́wọ́ ba nǹkan tọ́lọ́run bá lè kí láfi dámà rẹ̀ tọ́lọ́run bá fi yẹ̀yẹ́ rẹ̀ tọ́nà ọba àlékè láfi bú nǹkan yẹn láti dé kó yẹ wáyé pé nǹkan yìí ò tọ́ láti máa gbéjọsìn fún ni pé nǹkan yìí ò lè sọ̀rọ̀ nǹkan tí ò lè sọ̀rọ̀ ni nínú àyà mi ọlọ́run ọba àlékè sọ pé la yadurruhum shay'a nǹkan yìí ò lè kó nira báyìí bẹ́ẹ̀ ni nǹkan yìí ò lè ṣe yín láǹfààní kankan dàbí bí làwọn àfáà ti máa ń fàdájọ́ yọ wípé tó bá jẹ́ pé ọlọ́run ọba àlékè lábá fi lámà àwọn nǹkan tí àwọn èèyàn tọ́nà bá adékẹ́lá bá bu ẹnu àtẹ́ tọ́nà bá adékẹ́lá bá bú nǹkan míì táwọn ẹni jọ́sìn fún yàtọ̀ fọ́nà ọba pẹ̀lú wípé tọ́nà bá adékẹ́lá bá bá fòkù kàn wọ́n pẹ̀lú pé wọ́n lè sọ̀rọ̀ ajẹ́sí pé ká fi àìlè sọ̀rọ̀ náà rinlẹ̀ fún Ọlọ́run Ọba a ti sọ Ọlọ́run Ọba di sọ́nàmù nìyẹn a ti fi Ọlọ́run Ọba wé àwọn òòṣà nìyẹn tó pé kí Ọlọ́run Ọba adékẹ́lá fi bú àwọn òòṣà yìí tọ́nà Ọba adékẹ́lá fi jẹ́ kó wáyé pé kọ̀tọ́ láti máa gbé jọ́sìn fún wọn Ọlọ́run Ọba nítorí pé wọ́n lè sọ̀rọ̀ torí pé àwọn nǹkan wọ̀nyí ò lè sọ̀rọ̀ ntí ò bá lè sọ̀rọ̀ nǹkan tó lábùkù ni ó jẹ́ pé wáyé pé àṣẹ mímọ̀ sọ̀rọ̀ kí àjẹ́ pé mímọ̀ sọ̀rọ̀ lára àwọn ìròyìn tí ìròyìn tó ìròyìn pé ìròyìn pé nǹkan pé ni àìmọ́sọ̀rọ̀ lára àwọn ìròyìn pé nǹkan yẹn nǹkan tí ò pé ni nǹkan tí ò wá pé ìjó tọ́ láti máa ṣe kí o ìjó tọ́ láti máa jọ́sìn fún nǹkan tó dínkù fún rẹ̀ tí ò pé ìjó tọ́ láti máa jọ́sìn fún ọlọ́mọba àdékẹ́lá lámà ó bú òsàwé àwọn bànú Israel nítorí pé kò lè sọ̀rọ̀ eléyìí báyìí ló jẹ́ kó yà pé àsáwọn sífáàtù tá a fi rinlẹ̀ fọ́lọ́ ọba yìí tọ́lọ́ ọba alẹ́kẹ́lẹ́ fi rinlẹ̀ fún ara ìlú alukur'ani àti látòrí ara nẹ́bí yìí ó ń jẹ́ kó yà pé ọlọ́run ọba tọ́ sí ìbáàdà ni ọlọ́run ọba tọ́ lẹ́nu tó yẹ ká máa jọ́sìn fún ni torí páwọn ọ̀rùn yìí yẹ nǹkan tó bá wà lára ẹ̀ nǹkan yẹn ló tọ́ láti máa jọ́sìn fún nǹkan míì táwọn ọ̀rùn yìí bá kúrò lára ẹ̀ nǹkan yìí ò tọ́ láti gbé jọ́sìn fún so látara nínú àwọn àǹfààní tá a rí níbi ká fi ìròyìn ọlọ́run ọba ká fi rinlẹ̀ fún ọlọ́run ọba nìyẹn bákan náà ìgbà tó lọ́wọ́ balẹ̀ kí lọ́n sọ̀rọ̀ anábìwá ibrahim aleyhi salatu salam ìgbà tó ibrahim tóun náà fẹ́ dámà tó fẹ́ bú òòṣà táwọn èèyàn rẹ̀ ń jọ́sìn ọba kí ni ìka tó sọ fún wọn ìka tó sọ fún wọn náà ni pé àwọn kò lè ṣe ilé àǹfààní bẹ́ẹ̀ ni kò lè ṣe kíni o bẹ́ẹ̀ ni kò lè kó nira báyìí ni àwọn nǹkan tó ti pé fúnra yín òun náà lè fọwọ́ ara yín dáa ni ẹ̀dá làwọn nǹkan yìí kì í sadẹ́dà so lè báyìí àwọn ìròyìn tí ń bẹ lára àwọn nǹkan táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ fọlọ́wọ́ báyìí òun ló mú wọn mẹ́lẹ́tọ̀ àti fún wọn ní ìbáadà àwọn ìròyìn yẹn àwọn lọ́wọ́ àrinlẹ̀ fún ọlọ́wọ́ tó fi wá jẹ́sìn fún ọlọ́wọ́ tọ́ láti fún ọlọ́wọ́ ní ìbáadà wa tá a gbọ́dọ̀ fún ọlọ́wọ́ náà a lára àwọn àǹfààní tí a rí níbi ká fi ìròyìn ọlọ́run ọba ká fi rinlẹ̀ fọlọ́run ọba nìyẹn náà a lára àwọn àǹfààní tó tún wà ń bẹ níbi ká fi ìròyìn ọlọ́run ọba ká gbà pé ọlọ́run ọba àlékẹ́lá ọba tí ń sọ̀rọ̀ ni ọba tó yìí jẹ́ sí pé ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ tó ẹ́ pé ó ti wà pẹ̀lú ọlọ́run ọba látìgbà tó ti pẹ́ òun náà ni òun ni wípé alkalam ìfi ìròyìn ọ̀rọ̀ sísọ ìfirinlẹ̀ fọ́lọ́run ọba ó bọ́ sí abala méjì nínú àwọn sífà ọlọ́run ọba sífà ọlọ́run ọba kan bẹ̀ tán pè ní sífàtù dhat àwọn ìròyìn tí ń bẹ lára ọlọ́run ọba gangan fún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni sifatul fi'l àwọn ìròyìn sí ọlọ́run ọba àwọn ìròyìn sí ọlọ́run ọba sifatul dhat ìròyìn ọlọ́run ọba tó jẹ́ sí pé àwọn ìròyìn ń bẹ pẹ̀lú ọlọ́run ọba ni eléyìí tó jẹ́ sí pé àfi mọ ọlọ́run ọba gangan fún rẹ̀ lára ẹ̀ sifatul kalam wà alkalamu la yanfakku anillahi subhanahu wa ta'ala ọ̀rọ̀ kò ṣe é yà kúò kò ṣe é yà kúò pẹ̀lú ọlọ́run ọba torí pé fún bí àpẹẹrẹ ń sè àwọn ìròyìn kan máa ń bẹ lára lára àwọn èèyàn tó ṣe pé ìròyìn láti bẹ́yẹn ṣe rí gẹ́gẹ́ ni tó ṣe pé kò ṣe é lára yẹn tá ti lè yọ nǹkan yẹn kúò lára ẹni yẹn tá ti lẹ́ni yóò ní nǹkan yẹn àbùkù lẹ́ni yóò máa jẹ́ fẹ́ ni yẹn fún bí àpẹẹrẹ ń sè ẹnu ẹ̀rí pé tọ́ba fẹ́ ròyìn èèyàn wọ́n describe èèyàn béèyàn ṣe rí nínú nǹkan tó fi ròyìn èèyàn tí ń bẹ lára yẹn ni ẹnu wà tá a bá rí èèyàn tọ́lọ́wọ́n bá ọ̀dẹ́nu fún ọlọ́wọ́n bá fún kò lẹ́nu rárá rárá kò ní ètè kò ní àwọn kò ní eyín kò ní kankan gbogbo bí kan ni ó rí díẹ̀ kẹ́ serú ẹni bẹ́ẹ̀ ṣé ó pé lẹ́dàá àbí kò ó mi pé ìròyìn ẹnu ìròyìn tó yẹ pé yọ̀mù wà pẹ̀lú èèyàn ni tó yẹ pé kò ní kú lára ẹ̀ rárá àfi kó kábùkù wa èyí tẹ́ pé ní sífàtù dìláàtì nìyẹn ìròyìn tí yọ̀mù wà pẹ̀lú èèyàn tó yẹ pé bẹ́ẹ̀ ni yẹn ṣe rí gẹ́gẹ́ ni so kàlámù ọ̀rọ̀ sísọ sífàtù dìláàtì ni ìròyìn tí ń bẹ pẹ̀lú Ọlọ́run Ọba ni tí ò ṣe yà kú lára Ọlọ́run Ọba ẹlẹ́ẹ̀kejì sífàtù fíìlì tó wá ni ó tó wá kó sí ìròyìn sí Ọlọ́run Ọba nítorí pé ọlọ́wọ́ bá lékè láti wá máa ń sọ ọ̀rọ̀ yìí so lásàrà báyìí káròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú pọ́lọ́wọ́ bá lékè láti sọ̀rọ̀ ó tún kó sínú ìròyìn sí ọlọ́wọ́ bá náà kí ni àwọn afẹ́ fàyọ kí ni àwọn àgbọ́yé àtàwọn ìtumọ̀ ìjìnlẹ̀ tí ń bẹ́ẹ̀ bí kágbà yìí pé ìròyìn ọlọ́wọ́ bá alikalamu ìròyìn tó wà pẹ̀lú ọlọ́wọ́ bá ni òun ni wípé tá a bá ti gbà pé alikalamu sífatún ìròyìn kẹ́ni tó wà pẹ̀lú ọlọ́run ọba tí ò ṣe yà pẹ̀lú ọlọ́run ọba láíláí àjẹsí pé a gbà yí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń wá sọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tí bá ń wá sọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àjẹsí pé irú ẹni bẹ́ẹ̀ kò sínú àwọn ẹlẹ́bọ nítorí gbogbo àwọn èèyàn máa di ẹlẹ́bọ òun náà nígbà tí èèyàn bá wá sọ pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run ọba ìgbà tí wọn máa dẹ lẹ́bọ nìyẹn èyàn wá sọ pẹ̀lú nǹkan mí ìyàtọ̀ fún ọlọ́run ọba àbí èyàn ti ń wá sọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba bákan náà ni àtẹni tí ń wá sọ pẹ̀lú ọlọ́run ọba fún rẹ̀ nítorí pé ìkẹkẹ nínú ọlọ́run ọba nìyẹn nínú nǹkan tí ń bẹ lára ọlọ́run ọba tí ò sí yà kú òfò ọlọ́run ọba iná ló fi ń wá sọ pẹ̀lú ọlọ́run ọba yẹn so látara báyìí ajẹ́sìkẹ́ tí máa ń wá sọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àtẹni tí ń wá sọ pẹ̀lú ọlọ́run ọba fún rẹ̀ àwọn méjèèjì nǹkan kan náà ń wá sọ pẹ̀lú ẹ̀ Even tabawari a bá wá réèyàn kẹ́sì tó wá mú ayọ̀ ọlọ́run ọba ayọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba òun náà ni wọ́n fi ń wàsàn irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà méjìlá lè ká sínú ṣẹ̀ríà ìmọ̀ kọ́ máa wá sọ pẹ̀lú ayọ̀ ọlọ́run ọba yẹn lọ́nà tí ànábì sallallahu alaihi wasallam ń gbà sàlàyé fún wa ká fi wá sọ pẹ̀lú ẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ní ṣe ń lò á pé irú ẹni báyìí ó wà lórí sunna nìyẹn ó wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam yẹn àmọ́ tó bá yẹ pé irú ẹni yìí ọwọ́ ń wá sọ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọba lọ́nà míì tó yàtọ̀ fọ́nà tá nẹ́bí sallallahu alaihi wasallam fi lò ó ń ṣe bídáà nìyẹn bídáà ló ń ṣe yẹn eléyìí ló jẹ́ kó máa yé wa wípé ajẹ́sípẹ́ ẹni tí wọ́n ń wá sọ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọba yẹn tá a ní ṣe bídáà yẹn ìjọ ṣẹbọ jẹ̀mọ́rà tó ṣẹbọ ẹ̀rí pé kò ṣẹbọ eléyìí báyìí ló jẹ́ ká gbàgbọ́ yẹn pé níbí bíi ajẹ́ pé bídáà yàtọ̀ ṣẹbọ lára pé ká mọ̀ yìí pé nínú àwọn sífàtù ìdíláàtì lọ́wà á lè rágbọ̀yé gbọ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá sọ pé bídà àtẹ̀bọ nkankan náà ni ọ̀rọ̀ nípa sífàtù lọ́hìn òye torí pé tó bá jẹ́ sí pé bídà tó bá jẹ́ sí pé ká fi orúkọ Ọlọ́run bá wá sọ lọ́nà tí Ànábì sallallahu alaihi fi wá sọ yóò bá jẹ́ bọ ni àjẹ́ sí pé irú ẹni tó bá han ayatul kursi tó wá gbé kọ́rùn àbẹ́ni tó han ayatul kursi tó gbé kọ́lé nǹkan tá a mọ̀ sọ ni pé irú ẹni bẹ́ẹ̀ ṣẹbọ abẹ́ni tó bá ń háyàtù kùrùsí tó gbé kọ́lé àbó gbé kọ́rùn irú ẹni bí ò ṣẹbọ nítorí pé kò wá sọ lọ sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba kò wá sọ lọ sọ́dọ̀ ẹ̀dá kò wá ìsọ́ra lọ sọ́dọ̀ ẹ̀dá yàtọ̀ fún Ọlọ́run Ọba nǹkan tó wá sọ̀rọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ òun náà ni orúkọ Ọlọ́run Ọba nǹkan tó wá sọ̀rọ̀ sọ́dọ̀ ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba adẹ̀tí bàbá ká wá sọ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run Ọba nínú àwọn ọ̀nà tó tọ́ láti wá sọ ni Ànábì sallallahu alaihi wasallam pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq Ànábì ni mo wá sọ mọ́sáàdì ọlọ́wọ́n ba pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ba tó pé níbi aburú nǹkan tọ́lọ́wọ́n ba nìkan dáadáa tó anábì wá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ba tó ta bá wá rẹ̀ yẹn kan tóun náà wá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ba kò ṣẹbọ tó pé nǹkan tó ń pè lẹ́bọ ni pé kéèyàn gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ba kéèyàn gbé fẹ́ lómi ìyàtọ̀ ba á wá inú àwọn ìròyìn tí ń bẹ pẹ̀lú ọlọ́run ọba ni tí ò ṣe é yà pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n máa mú hókun pé ẹni tó bá wàsọ pẹ̀lú ẹ ọlọ́run ọba náà lòun náà wàsọ pẹ̀lú yẹn tó kọ́rọ̀ ọlọ́run ọba ló fi wàsọ. so látara báyìí eléyìí làwọn àwọn àǹfààní àti àwọn masáìl tó kó sí abẹ́ kéèyàn gbàgbọ́ yé ìfi àwọn ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ fọlọ́run ọba. bákan wọ́n ṣe fún mi lára àsìkò nítorí àwọn ìbéèrè tí a lè fẹ́ ní àbí nílá ìtààlá ìbí náà ni a dúró sí àtàǹbẹ̀ lọ́wọ́ bá nìkẹ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn Islam àtàbárẹ́ni tí ó ní àwọn ìbéèrè kan tàbí méjì bó jẹ́jẹ́ sí pé mo sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó lọ nípa àwọn àdìsọ́kàn tó ń bẹ láwùjọ wa yìí àwọn kan náà ń bẹ láwùjọ wa ìta bá ń sọ nípa àwọn Mu'tazila àmọ̀rò pé wọ́n sí láwùjọ wa àwọn kan náà ń bẹ láwùjọ wa ìtọ́jú pé àdìsọ́kàn wọn ó burú gan náà làwọn Sufi nípa ọ̀rọ̀ Ọlọ́run ba mo rò pé màá ráyè débẹ̀ lónìí ni so inshallah mo kàn mo kàn rọra yà síbẹ̀ ní ìní ìní ṣàlàyé so inshallah tá a bá rẹ tó níbèrè. naam ẹ ti jáde àbí naam wọ́n láwọn tí ń fi ó kọ ọlọ́run ọba tó fi ń pè ọlọ́run tí wọ́n ń ṣẹbọ tí wọ́n dẹ̀ ṣe tí wọ́n sì ṣe bídà tó ń kátà ṣàlàyé ń bẹ̀ ni pé àwọn tí bá ń fi ó kọ ọlọ́run tó ẹ pé wọ́n fi ń pè ọlọ́run ọba ẹ sá bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà téèyàn bá wù kí èèyàn fi fi ó kọ pè ọlọ́run kò jẹ́ sí pé èèyàn fi ń wàṣọ lọ́dọ̀ ọlọ́run ni kọ̀bá jẹ́ sí pé èèyàn fi ń wó orí lọ́dọ̀ náà ọba ni kọ̀bá jẹ́ sí pé èèyàn fi ń wá kí aburú kan má sóhun ni látọ̀dọ̀ náà ọba gbogbo ọ̀nà téèyàn bá lò téèyàn bá gbà lo kọ́ náà ọba láti pè ọlọ́run àbí gbogbo ọ̀nà téèyàn bá gbà lo aya al-Qur'an aya ọlọ́run ọba láti fi pè ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ti kọ́kọ́ là kóńbi ẹ̀bọ náà ẹni yẹn ti là kóńbi ìṣẹ́bọ nítorí bẹ́ẹ̀ nǹkan tó ń pè pẹ̀lú orúkọ ọlọ́run ọba àbówásọ pẹ̀lú àwọn àyà ọlọ́run ọba ẹ rí i pé ètò wásọ pẹ̀lú ẹ̀yẹ ìṣẹ̀dá ọ wásọ pẹ̀lú nǹkan kan tó tọ́ láti wásọ pẹ̀lú ẹni torí pé nǹkan tó wásọ pẹ̀lú ẹ̀yẹ àwọn nǹkan yẹn kò ṣe é yà pẹ̀lú ọlọ́run ọba ṣé báyìí nìsí sòrú ẹni bẹ́ẹ̀ ti làkó omi ẹ̀bọ àmọ́ irú ẹni bẹ́ẹ̀ kò làkó omi bídà kò tí làkó omi bídà so àlàyé tó wọ́n mẹ́ẹ̀mẹ́ kò tí ì làkó bíbí àní pé àwọn orúkọ ọlọ́run báyìí ọlọ́run bá nìkẹ́lá fẹ́ ká fi pè wọn àwọn àyà Qur'an ọlọ́run bá nìkẹ́lá kọ́ wa bá ṣe lò láti fi bẹ lọ́wọ́n ba tí ìyẹn bá wá ń lò lọ́nà tó yàtọ̀ fún ọ̀nà tánẹ́bí sallallahu alaihi wasallam tó kọ́ wa láti fi lò tí ìyẹn bá wá ń lò pẹ̀lú ọ̀nà tó yàtọ̀ ọ̀nà tánẹ́bí fi lò irú ẹni bí ọmọ jẹ́ sí pé ó ti ṣe bídà nìyẹn ìka tó ń pè ní bídà ni pé ó ti rin ojú ọ̀nà àti ìjọsìn fọlọ́wọ́n ba tó yàtọ̀ fójú ọ̀nà tánẹ́bí sallallahu alaihi wasallam torí pé ká bẹ lọ́wọ́ bá fún sọ àbí ká bẹ lọ́wọ́ bá fún oore ìbáàdà ni ẹ̀sìn ni torí pé àdùáhù huwa ní ìbáàdà àdúrà ṣíṣe ìjọsìn ni ìjọsìn wá ní a gbọ́dọ̀ ṣe àyàfi bá a bá ṣe rí tánàbí sallallahu alaihi wasallam ṣe tó ta bá wá rí yẹn kẹ́rìsì ayatul kursi yìí náà ló mú ọwọ́ awé pẹ̀lú òwú funfun àbówé pẹ̀lú òwú dúdú ọwọ́ agbẹ́kọ́rùn irú ẹni báyìí nǹkan tá a sọ ni pé ó ti ṣe bídà

kó dáhùn nígbà táwọn ibi ti pè ní sọ yẹn kọ́ wá hàn fún gbẹ́kọ̀ ẹnu ọ̀nàlé á lò ti ṣe bídà kí nìdí ni pé á sọ fún pé ànábì ò lo ayatul kùsí bí wọ́n ṣe lóyè tó bá fẹ́ kí ọlọ́wọ́n bá lè kẹ́lá sọ ẹ tó bá fẹ́ wàsọ pẹ̀lú ayatul kùsí lò bí ànábì sallallahu alaihi wasallam ṣe lò so ẹni tó bá ń wàsọ pẹ̀lú àwọn ayé ọlọ́wọ́n bá àtàwọn orúkọ ọlọ́wọ́n bá ó ti là kúrò bí ẹbọ àmọ́ kò tí ì là kúrò níbi bídà ó dìgbà tó bá tó ń lò gẹ́gẹ́ bá ànábì ṣe lò ìnígbà yẹn ló tó là kúrò bí bídà tí bá ti ń lò gẹ́gẹ́ irú ẹni bẹ́ẹ̀ ò làkó bídà ní ọmọ jóni bídà nìyẹn ṣé lébà ní ọmọ ṣìyàtọ̀ láàrin ẹni tó kó sí bídà àti ẹni tó kó sẹ́bọ fáwọn méjèèjì nǹkan tí àwọn méjèèjì jọ kó sí nǹkan tó yàtọ̀ tọ́ ni èyàn lè kó sí bídà kọ́ làkó bí ẹbọ ṣé lébà ní sì so nǹkan tí à ń sàlàyé nìyẹn wallahu a'lam. Wa alaikum salam. islam lọ́nà tí òfin jẹ́ bídà ọ̀nà tá a lè gbà lórúkọ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba lè gẹ́lá ti ṣàlàyé ẹ̀fọ́ ọ̀nà al-Qur'an ọlọ́wọ́ba ní walillahi al-asma'ul husna fad'ihu biha ọlọ́wọ́ba ní ó ń bẹ fún ọlọ́wọ́ba àwọn orúkọ tí ó dáa ọlọ́wọ́ba ní ẹ fi àwọn orúkọ yìí ẹ fi pè mí ọlọ́wọ́ba naam ọ̀nà tá a lè wá gbà tó orúkọ ọlọ́run ọba ní kí pa á láti ká máa pẹ̀lú orúkọ a wàá mú orúkọ tó ṣe déédéé wa ta fẹ́ gbọ́ kò sí bùkátà fẹ́ gbọ́ láyé tí ìkan náà orúkọ ọlọ́run ní kí tá a bá ń fẹ́ rísíkù tá a bá ń fẹ́ rísíkì a sọ pé orúkọ ní ya salam ire ọba tí ọba alálàáfíà sàlàáfíà fún mi gbogbo nǹkan tá a bá ń wá ní bùkátà tá a bá ń wá rọ́ṣùmọ́ ọlọ́run ọba tá a bá ń wá ìkẹ́ ọlọ́run ọba tá gbogbo tá a bá ń wá àánú ọlọ́run ọba gbogbo àwọn orúkọ wọ̀nyí àmọ́ wa mú àmọ́ wa fi bẹ̀ ọlọ́run ọba àmọ́ orúkọ ọlọ́run ọba tó ṣe wa tá a fẹ́ gbọ́ àwa fi bẹ̀ ọlọ́run ọba nítorí ẹ̀ nínú ọlọ́run ọba àdékẹ́lá máa ń lo kọ́ yìí àwọn ọkọ̀ tó bá bá ń tọ́nà ọba àdékẹ́lá bá ń sọ bọ̀ mú fún bí àpẹẹrẹ tọ́nà ọba àdékẹ́lá bá ń sọ̀rọ̀ àforíjì nínú Al-Qur'an tọ́nà ọba àdékẹ́lá bá ń sọ̀rọ̀ àforíjì ìsọ ìmọ̀tìlá sọ̀rọ̀ ká máa wọ́n náà ọba lálá àforíjì ká máa tọrọ àforíjì yóò wá ní wa kana Allahu ghafuran rahima nítorí ọba àdékẹ́lá fi parí àyà yẹn ni orúkọ náà ọba tó ní í ṣe pẹ̀lú àforíjì bákan ká ọlọ́ọ̀bà àdékẹ́ yóò parí àyà yẹn pẹ̀lú pọ́n náà bá jẹ́ aziz ṣé bá ní sìn tọ́lọ̀bà àdékẹ́ bá ń pè wá síbi kágbà ọlọ́ọ̀bà ní hakim ọba tí ń dájọ́ bákan náà kágbà ọlọ́ọ̀bà lọ́ba ọ̀jọ̀gbọ́n ọlọ́ọ̀bà àdékẹ́ lọ́ parí àyà yẹn pẹ̀lú pé hakim lọ́lọ́ọ̀bà tó ọlọ́ọ̀bà àdékẹ́ láti máa ń lo pàwọ́pọ̀ rẹ̀ ní bó bá ṣe bá ọ̀rọ̀ tọ́lọ̀bà àdékẹ́ lá sọ àwa náà bùkátà wa tá a bá fẹ́ di tá a bá fẹ́ gbé síwájú ọlọ́run ọba ká mú kan náà orúkọ ọlọ́run tó bá bùkátà yẹn mú ká fi bẹ́ ọlọ́run ọba tẹ̀lé báyìí kò sí bídà ń bẹ àwọn ọ̀nà tá a lè gbà lóko ọlọ́run ọba tí ò ní ní bídà nínú nìyẹn wallahu a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك